ó tán Emefiele tí kó bá Dangote àwọn alágbára ń ṣubú o bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí fún wọn ní iléeṣẹ́ obìnrin olówó àgbáyé tí wọ́n ń pè ní Aliko Dangote ó ti ń lọ sí bíi ọdún mélòó kan báyìí tí gbogbo Áfíríkà ti gbà pé kò sí olówó bíi ti ọkùnrin náà owó náà ya múra sí i lọ́wọ́ òun lòyìnbó oníṣúgà òyìnbó onísìmẹ́ǹtì lọ́wọ́lọ́wọ́ báyìí òun nìkan sì ni òyìnbó elépo nílẹ̀ wa ohun tí gbogbo èèyàn ti wá rò ni pé kò sí bí ìjì kan ti lè lágbára tó tí yóò da omi inú àgbọn nù pé kò sí bí kinní kan ṣe lè ṣẹlẹ̀ tí yóò kó Dangote lọ́kàn sókè tàbí tí àwọn EFCC tàbí ọlọ́pàá kan yóò jẹun yóò tán tí wọn yóò gba ilé rẹ̀ lọ àfi lọ́sẹ̀ tó kọjá yìí ó dájú pé ọ̀sẹ̀ náà kì í ṣe ọ̀sẹ̀ dáadáa kan fún Dangote fúnra ẹ̀ nítorí bí ìgbà tí wọ́n já ìràwọ̀ ọkùnrin náà ni àwọn EFCC ni wọ́n lọ sí ọ́fíìsì rẹ̀ wọn kò sì bá ti eré wá nítorí níṣe ni ojú wọn le koko ọjọ́ tọ́sídẹ̀ẹ́ àlàmísì tó kọjá yìí ni tí àwọn agbófinró náà lọ sí Èkó láti yẹ àwọn ìwé kan wò lọ́dọ̀ àwọn Dangote tí wọ́n sì kó àwọn fáìlì kan lọ Dangote gan kò rò pé irú eléyìí tún lè ṣẹlẹ̀ sí òun mọ́ ní Nàìjíríà nítorí láti ayé àwọn Ọbásanjọ́ ló ti jẹ́ wọ́n jọ ń ṣèjọba Nàìjíríà yìí ni owó rẹ̀ kò tó nǹkan kan láyé àwọn ìjọba sọ́jà kò sì sẹ́ni tó gbọ́ orúkọ rẹ̀ rẹpẹtẹ kí Ọbásanjọ́ tó dé ṣùgbọ́n nígbà tí Ọbásanjọ́ fẹ́ du ipò ààrẹ ní 1998 kò sí owó kan níbì kan rẹpẹtẹ fún bàbá náà àwọn PDP náà kò sì tí ì fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ lára àwọn alágbára inú PDP yìí ló fa Dangote kalẹ̀ tí wọ́n ní kí òun lọ wá owó wá pé tó bá ti rí owó ńlá kó kalẹ̀ àwọn yóò rí i pé ó gba owó náà padà nílọ́po ìlọ́po bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì rí nítorí lọ́jọ́ kẹtàlélógún oṣù kejì ọdún 1999 tí wọ́n ṣe ìkówójọ fún Ọbásanjọ́ ọgọ́fà mílíọ̀nù 120 mílíọ̀n náírà ni owó tí Dangote nìkan dá fún Ọbásanjọ́ òun nìkan ni owó rẹ̀ sì pọ̀ jù nínú gbogbo àwọn tí wọ́n dáwó níbẹ̀ nítorí ẹnìkan náà tó súnmọ́ Alhaji Ishaku Rabiu ogójì mílíọ̀nù lòún fún un láti ọjọ́ náà ni Dangote ti di ọmọ Ọbásanjọ́ nígbà náà ni Ọbásanjọ́ ṣí gbogbo ọ̀nà okòòwò Nàìjíríà fún Dangote nígbàrà tó dé ilé ìjọba Dangote nìkan ló kù tó ń kó ìrẹsì wọ̀lú òun nìkan ló kù tó ń kó ṣúgà wọ̀lú òun nìkan ló kù tó ń ṣòwò sìmẹ́ǹtì tó sì bẹ̀rẹ̀ sí dá iléeṣẹ́ sìmẹ́ǹtì sílẹ̀ káàkiri kò sí láńsẹ́ẹ̀sì tó fẹ́ gbà tí kò ní rí gbà nítorí Ọbásanjọ́ fi gbogbo ara bá a ṣe gbogbo bí Dangote ṣe di olówó ayé lónìí yìí Ọbásanjọ́ ló ṣílẹ̀kùn kinní náà fún un bí Dangote bá kó ọjà tàbí irinṣẹ́ ńlá kan wọlé láti ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ owó tó bá yẹ kí iléeṣẹ́ rẹ̀ san wọn yóò gbé fòó iléeṣẹ́ ààrẹ yóò pàṣẹ pé wọn kò gbọdọ̀ sanwó lórí wọn nítorí oníṣòwò nàìjíríà ni ọ̀rọ̀ náà le débi pé àwọn oníṣòwò ọmọ yorùbá bíi dèjì adélékè àwọn tí wọ́n ti lówó rẹpẹtẹ ṣáájú dangote tí wọ́n ń gba iṣẹ́ ìjọba tí wọ́n ń fún dangote níbẹ̀ tó sì wáá di pé dangote ló kù tó ń fún àwọn níṣẹ́ inú wọn kò dùn sí ọbásanjọ́ rárá wọ́n ní Ọbásanjọ́ di àwọn oníṣòwò Nàìjíríà tó kù lọ́wọ́ dání fún Dangote ni láàrin kádijúkàlà Dangote ti di ẹni tó lówó jùlọ ní gbogbo Nàìjíríà nítorí nígbà tí Ọbásanjọ́ yóò fi lọ ní sáà kejì tí wọ́n tún fẹ́ ṣe ìkówójọ fún un bílíọ̀nù kan náírà ni Dangote gbé sílẹ̀ owó ọkùnrin náà sì ti yarọ bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n jọ gbéjọba fún Yar'Adua ni. Yar'Adua kò sì lè yí kinní náà padà pàápàá nígbà tó jẹ́ ọmọ àdúgbò kan náà làwọn àjọṣe yìí náà ló ran Goodluck Jonathan nígbà tó jẹ́ PDP kan náà ní gbogbo wọn ṣùgbọ́n nígbà tí àwọn Buhari jáde ní 2014 Dangote dá ọgbọ́n oníṣòwò fún gbogbo wọn ṣé gbogbo bó ti ń bá Ọbásanjọ́ ṣe yìí náà kò fi Bọ́lá Tinubu Èkó lọ́rùn sílẹ̀ nítorí gbogbo agbára iṣẹ́ ajé ẹ̀ Èkó ló wà ó sì mọ̀ pé bí òun bá ṣe àṣemáṣe àwọn Tinubu yóò yà àga mọ́ òun nídìí tí òun yóò sì ṣubú yakata nítorí bẹ́ẹ̀ bí ìbò bá ti ń bọ̀ tàbí tí àwọn Tinubu bá fẹ́ ṣe ohunkóhun owó Dangote náà ni yóò pọ̀ jù bí owó aládàáni kò sí ẹni tí náwó jù lọ àfìjọba nìkan nídìí èyí nígbà tí àwọn Tinubu gbé Buhari dé tí Buhari lòun kò ní kọ́bọ̀ Dangote náà ni wọ́n kọ́kọ́ yíwọ́ sí ọ̀dọ̀ rẹ̀ níbí yìí ni òun ti lo ọgbọ́n oníṣòwò fún gbogbo wọn nítorí kò mọ ibi tí ọ̀rọ̀ náà yóò padà já sí ó fún àwọn Jonathan lówó ńlá bẹ́ẹ̀ ló sì fún àwọn Buhari náà ṣùgbọ́n ó kìlọ̀ pé òun kò fẹ́ kí wọ́n pariwo owó náà síta o níbi tó fi ara rẹ̀ sí nìyí pé tó bá jẹ́ Jonathan ló padà wọlé ọ̀rẹ́ àwọn yóò túbọ̀ máa tẹ̀síwájú sí i ni bó bá sì jẹ́ Buhari ni àwọn ti da omi síwájú dandan ni kí àwọn tẹ ilẹ̀ tútù lọ́dọ̀ tiwọn náà nígbà tí ọ̀rọ̀ náà yóò rí bí wọ́n ṣe ń ronú ẹ̀ àwọn Buhari ni wọ́n wọlé Buhari kò sì lè yẹ Dangote lọ́wọ́ wò ohun tó ń ṣe náà níjọba bá a fọwọ́ sí ṣùgbọ́n ìjọba Buhari tún wá mú kinní kan bá a tí kò sí nínú àwọn ìjọba tó ti lọ tẹ́lẹ̀ ó fi ọkùnrin kan tí wọ́n ń pè ní Godwin Emefiele kẹ́ Emefiele lólórí báńkì àpapọ̀ ilé wa ìyẹn Central Bank of Nigeria CBN ogúnjọ́ oṣù kejì ọdún 2014 ni Jonathan yàn sípò náà kí Jonathan tó yàn sípò yìí ọ̀gá àgbà Zenith Bank ní Emefiele ọ̀kan nínú àwọn tí wọ́n ti bá Dangote ṣiṣẹ́ dáadáa ni tó jẹ́ bí ọlọ́run kékeré ni wọ́n ṣe mú Dangote pé òun ni olówó kan ṣoṣo tó ń fún gbogbo báǹkì ló ń jẹ nítorí agbára tó ní lórí àwọn tí wọ́n ń ṣe ìjọba àpapọ̀ nídìí èyí gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ fún Dangote pé Emefiele ní Jonathan mú ọdún márùn-ún ló yẹ kó fi lo ipò náà ṣùgbọ́n àwọn Dangote ti mú Emefiele rin àwọn ìrìn kan débi pé kò sí èèyàn pàtàkì kan tó súnmọ́ Buhari tí kò mọ̀ àwọn tí wọ́n sì jọ ń jẹ tí wọ́n jọ ń mu tí wọ́n rán oníṣẹ́ tó bá wù wọ́n ni Abba Kyari Issa Funtua àti àbúrò bàbá Buhari mamman daura àwọn yìí náà ló bá buhari sọ̀rọ̀ pé emefiele kì í ṣẹni tí wọ́n lè yọ kúrò nípò olórí báńkì àpapọ̀ yìí kí wọ́n jẹ́ kó máa báṣẹ́ ẹ̀ lọ ni buhari bá tún yàn sípò náà lọ́dún 2019 nígbà tó sì di 2020 àwọn méjì kú nínú àwọn oníbẹ̀rù ẹ̀ yìí ńlágbára ńlá bá dé sọ́wọ́ emefiele nígbà náà kò sí alágbára kan ní nàìjíríà yìí nílé ìjọba tó ju emefiele lọ nítorí ohun tí kálukú ọ̀gá iléeṣẹ́ gbogbo bóyá mínísítà tàbí olórí àwọn ológun ohun tí kálukú wọn ń wá náà ní owó pàápàá owó dọ́là ẹni yòówù bó ti wù kí tọ̀hún ga tó tó bá fẹ́ owó dọ́là yìí pàápàá tó bá jẹ́ èyí tó pọ̀ èméfèlè nìkan ló lè gbà sílẹ̀ nídìí èyí ojoojúmọ́ ni agbára èméfèlè ń pọ̀ sí ọ̀gá àwọn olórí ológun ni ọ̀gá àwọn mínísítà ni nítorí kò sí ẹni tó lè dá yọ ọ́ nínú wọn wọ́n sì ti fi Buhari sípò tí òun kò tiẹ̀ mọ ohun tó ń lọ mọ́ gbogbo ohun tí Emefiele bá gbé wá ló ń fi àṣẹ sí ẹni tó ń lò jù láti ṣe àwọn ohun yòówù tó bá fẹ́ ṣe nílé ààrẹ ni Sabiu Yusuf ẹni tí wọ́n tún ń pè ní Túndé ṣùgbọ́n tó jẹ́ ọmọ Mamman Daura tí í ṣe àbúrò bàbá Buhari ni òun ni Emefiele ń lò láti gba gbogbo ohun tó bá fẹ́ lọ́dọ̀ Buhari pàápàá nígbà tí kò bá tètè rí i tí òun Sabiu náà sì ń lo Emefiele láti kó owó burúkú jẹ owó dọ́là ní gbogbo àsìkò yìí ni Dangote ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe nítorí gbogbo ohun tó bá fẹ́ pátá ló ń di ṣíṣe láyé Emefiele lásìkò náà ni owó dọ́là wọ́n gógó bíi mí eégún ṣùgbọ́n bí owó náà ti ń gòkè tó bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n súnmọ́ Emefiele ń gbádùn ayé wọn kò sí iye dọ́là tí àwọn Dangote fẹ́ lò tí Emefiele kò ní í wá jáde wàhálà tó sì wà níbẹ̀ ni pé nígbà tí àwọn èèyàn bá ń ra dọ́là níta ní bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà seven hundred naira fún dọ́là kan bíi ọ̀ọ́dúnrún ìyẹn three hundred naira lé díẹ̀ làwọn Emefiele yóò tà á fún Dangote bí dọ́là rẹpẹtẹ bá sì wọlé wá àwọn Dangote ni yóò gba èyí tó pọ̀ jù kò tún sí iléeṣẹ́ kan ní gbogbo Nàìjíríà tó ń gba dọ́là ìjọba àpapọ̀ bíi ti Dangote àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàjọba yìí mọ gbogbo èyí nítorí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ tú ìdí Dangote wò wọ́n fẹ́ mọ iye dọ́là tí Emefiele ti kó jáde fún un àṣírí ti tú pé Emefiele ra báńkì rẹpẹtẹ ó kó owó Nàìjíríà sáwọn àkáǹtì ìlú òyìnbó ìjọba yìí fẹ́ mọ ipa tí Dangote kó níbẹ̀ tàbí ṣùgbọ́n kan kò sì sí níbẹ̀ pé Emefiele ti kó bá Dangote po.